نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هادي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú suratul kaf أعوذ بالله من الشيطان الرجيم فلعلك باخع نفسك على آثارهم لم يؤمنوا بهذا الحديث أصفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا الله سبحانه وتعالى ń sọ fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam ó ní fala'allaka bá khirun nafsaka ala asari ọlọ́ni ìrẹ muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ lè para rẹ lórí àwọn nǹkan wọ́n ṣe a ní àwọn kìfèrí makka bí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ń pè wọ́n síbi tọ́lọ́wọ́n bá tó ń pè wọ́n síbi òdodo òun ni wọ́n ń gúnrí kúrò ń bẹ́ẹ̀ òun ṣe pé wọ́n ń gúnrí nìkan wọ́n tún fi ń ṣe ẹ̀yẹ gan gẹ́gẹ́ bí ọlọ́wọ́n subhanahu wa ta'ala ṣe sọ fún wa ní àmàyé àyà nínú alkur'anul karim eléyìí jẹ́ nǹkan tó ń ba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ń ba nínú jẹ́ lórí wípé ìparun òun ni tí àwọn èèyàn fi ń ṣeré yìí bẹ́ẹ̀ nínú ọlọ́run ọba òun ni tí àwọn èèyàn tí wọ́n fi ń ṣeré ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ń sọ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ipe fala'allaka bá ọlọ́ni o fẹ́ lè para rẹ ala asarihim lórí àwọn nǹkan tí ń tọwọ́ wọn jáde ní ìgúnríkúrò bí òfin ọlọ́run ọba níbi ìfi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe ẹ̀yẹ́ níbi ìfi rẹ muhammad sallallahu alaihi wasallam fi ṣe ẹ̀yẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti kà fúnra wa sẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wọ́n sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ipe wàlá nùmínà láka hátà tẹ́fùjúra lánà mínà ardìyàn rọ̀à wọ́n ní ànígbẹ̀ gbọ́ sórí ilẹ̀ wa yìí tó bá jẹ́ kí ìṣẹ́lẹ̀ wo kó jáde ń bẹ́ tó ṣe wípé àwọn ọgbọ̀ wa yóò máa wù dàbí bí máa yọ́ ń bẹ̀ dáadáa ìgbà ẹ̀ látúgbẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí àwọn kẹta ti kà sẹ́yìn àwọn nǹkan tó ṣe wípé yóò jẹ́ nǹkan ìdágara fún anábíwá muhammad sallallahu alaihi wasallam òní wọ́n ń bè lọ́wọ́ rẹ̀ kò ń ṣe ti ẹni tó fẹ́ mọ́nà torí pé ńgbà tí yẹn bá ń sọ wípé adahumma nǹkan na hada wal haqqo min indik fa amtira alayna hijarata min as ìrí ọlọ́run ọba tó bá ṣe pé tí wọ́n mọ̀ ń sọ fún wa yìí òdodo ni látọ̀dọ̀ rẹ afẹ́kọ̀ rọ òjò òkúta lùwá láti sánmà gbólóhùn ẹni tí ò ní kan ṣe gbólóhùn ẹni tí ń fi ní ṣe ẹ̀yẹ lélẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó ń ba anabi muhammad sallallahu alaihi wa sallam tó ń ba nínú jẹ́ ọlọ́run wa ń sọ fún wípé má banú jẹ́ lórí ọ̀rọ̀ wọn títí ẹni kí wọ́n ṣe wáàsí fún wọn a rí pé lára àwọn tí wọ́n dúró ti òjíṣẹ́ ọlọ́wọ́n ọba muhammad sallallahu alaihi wasallam ọ̀nkù rẹ̀ àbútọ́ọ̀lì ó dúró tì í ní ìdúró ti bàbá sọ́mọ tí ó fẹ́ jẹ́ kí wọ́n fi sùtá kan kí àwọn akẹgbẹ́ ẹ̀wọ̀n fi sùtá kan ṣùgbọ́n kò ń ṣe ìdúró ti ẹni tó nígbàgbọ́ nú pé òun gbọ́dọ̀ sin ẹ̀sìn anẹ́bí muhammad sallallahu alaihi ó gbà pẹ́sìn anẹ́bí muhammad sallallahu alaihi ìpé ẹ̀sìn òdodo ni olófin sọ fún ó ní láúlà àtọ̀ àyíra ni kùrẹ́ṣì tí ó bá ń ṣe pé kùrẹ́ṣì àwọn kùrẹ́ṣì ó ma bú mi la'akaratu bí àìnàk gbólóhùn tó fẹ́ kí n sọ yìí ẹ̀sìn tó fẹ́ kí n gbà yìí bá gba ẹ̀sìn yìí lẹ́ni tó ṣe pé yóò jẹ́ kó jẹ́ ìtutù ojú fún ẹ ṣùgbọ́n tí n bá gbà èébú ni ó jẹ́ nínú kùrẹ́ṣí torí pé lára àwọn àgbà kùrẹ́ṣí òun ni àbútọ́ níbu ń bẹ wọn ló tún fi sọ nínú poem ẹ̀ kan ó ní wàlàkọ̀dà alimtu bi annadina muhammadin min khairi adiyani bariyati dina laula almalamatu aw hidaru madhammatin lawajadtani samhan bidhaka mubina ó ní mo mọ̀ pé ẹ̀sìn tí mo ń mọ̀ ń pèpè sí lára àwọn ẹ̀sìn tó fi dáa jù lọ́nú ẹ̀sìn tí ọmọ ènìyàn ń ṣe ni ó ní tí ó bá ń ṣe tèébù ni àbí pé mo ń bẹ̀rù páwọn èèyàn ó mọ fi gún mi lára o ò bá rí mi lẹ́ni tó ṣe pé yóò juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún eléyìí tí ó dẹ̀ tún máa kéde ẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n torí ebú àti nítorí táwọn èèyàn sọ kò jẹ́ kí àbótọ́lì tó súnmọ́ ànábì muhammad sallallahu alaihi wasallam kò jẹ́ kó gba òdodo àwọn èèyàn bí abu lahab abu jahal àwọn eléyìí èpè ni wọ́n ń ṣe fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam èébú ni wọ́n ń bú ànábì muhammad sallallahu alaihi wasallam yẹ̀yẹ́ ni wọ́n fi ànábì muhammad sallallahu alaihi wasallam ni wọ́n fi ń eléyìí lọ́lọ́wọ́ bá ń sọ fún anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam pé in tó wù ẹ́ pé kó ṣẹlẹ̀ òun náà ní káwọn èèyàn gbà bó ṣe ń sọ yìí ó wù ẹ́ kí ọ́nkù rẹ àbútọ́lìbù kó gbà á bó ṣe ń sọ fún torí bó ṣe súnmẹ́ àti dáadáa tó ṣe sí ẹ ṣùgbọ́n iná kàlá tàdí man hababta walakin allah yahdi yasha ẹni tó wù ẹ́ láti mú ọkàn yìí pé kó gbẹ̀sìn kó gbẹ̀ kó tẹ̀lé tó ń sọ ọlọ́run ní o ò lè fi ṣe kòǹgẹ́ rẹ̀ wọ́lá kí ní láhẹ́ àdìmọ̀nìyàṣá ọlọ́run ọba ní fi ṣe kòǹgẹ́ rẹ̀ ẹni tó bá ń bẹnú èròǹgbà rẹ̀ tó ti ń bẹnú mọ́ rẹ̀ tó ń bẹnú àkọọ́lẹ̀ rẹ̀ pé ẹni lára àwọn tí ó ṣoríire pẹ̀lú alkùránì tó mú wa tó jẹ́ ká mọ̀ evidence fún wa ní àbí against wa kọ́lọ̀ mọ́jẹ́ kó jẹ́ evidence against wa ẹlòmíì kò sí tó lè sọ kò sí tó lè kà ní alkur'an fún ibi tó ń lọ náà ló ń lọ bó ṣe ń gbọ́ náà ni ó mọ̀ gbọ́n dánù létí rẹ̀ kò ń ṣe nǹkan tí ó wúlò fún ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá ń bá anábíwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní fala'allaka bá fẹ́ràn nafsak aláàfàrí ọlọ́run ní bó ṣe ń ṣe òfẹ́ lè para rẹ lórí àwọn nǹkan tí ń tọwọ́ wọn jáde ní ìtakò ni ní tó ń tọwọ́ wọn jáde nípa ìkúríkúrò bí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run mọ́ para rẹ mọ́ banújẹ́ lórí rẹ̀ bó dẹ̀ ṣe máa rí sí gbogbo ẹni tí ó bá ń pèpè síbi òdodo nìyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ni lakọjá akúmù rasúlù min anfusikum azizun alayhi ma'anitu ọlọ́run ní òjíṣẹ́ kan ti dèdè láàrin yín èèyàn bí ti yín lòun náà azizun alayhi ma'anitu ọlọ́run níbẹ̀ ṣe ń gúnrí tó ṣe yí pé ẹ̀ẹ̀dúró déédéé ó jẹ́ nǹkan tó ń dùn púpọ̀ ó jẹ́ nǹkan tó ń banú jẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni aláàánú èèyàn ni kò sí tó fẹ́ gbà ń bí pé kí ọlọ́wọ́n bá ju àwọn èèyàn sínú náà in tó wù ú òun náà ni pé kí ọlọ́wọ́n bá ṣe àwọn èèyàn ní ọmọ aljanna ṣùgbọ́n ọlọ́wọ́n bá tó dá wa ó mọ̀ wá ó mẹni tí ó gbó òdodo lọ́lọ́wọ́n bá fi sọ ó ní wàlàkọ́dára nàìjíríà jahannama kẹsíra minal jinni wal insila okulobun láyẹ̀fkahuna biha. ha ọlọ́run nínú ẹja ànábì mi ọlọ́run ọba mo ti da mo dẹ̀ da fún ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn àtàlùjẹ̀nú tó ṣe pé kolóòbù ọlọ́run a fún wọn lọ́kàn ṣùgbọ́n aláìfọ́ ha ọkàn tá fún wọn kò ń ṣe nǹkan tó wúlò fún wọn ha ọlọ́run a fún wọn lójú ṣùgbọ́n ojú yẹn àfi láyé ọsùmáàrùn náà bí ha wọ́n àfetí ìgbọ́n dáadáa ọlọ́niwò láì kẹ̀kẹ́ ànàám ọlọ́ni àwọn èèyàn báyìí àwọn àlùjẹnú ẹ̀yí ọlọ́ni kò sí yàtọ̀ láàrin àwọn àti àwọn ẹranko ọlọ́ni bẹ́lùm ọ̀dọ́nù kódà àwọn tún sọnù ju ẹranko lọ wò láì kọ̀mùgáfìlú àwọn tán fọ́nú fọ́ra tó lórí irú àwọn èèyàn báyìí ìjọ kan anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣe wáàsí ó ń bẹ láàrin àwọn tánjáwọn èèyàn jankan-jankan ní okùnrẹ́ṣì ó ń wo pé tí wàá ilé ìbá ti ẹ̀gbà ìsìláàmù ìsìláàmù ó tún lórúkọ ìsìláàmù ó tún lọ síwájú sí ó wá ń ṣe wáàsí èèyàn kan náà ó ti gba ìsìláàmù tẹ́lẹ̀ tó ń jẹ́ afọ́jú tí orúkọ rẹ̀ jẹ́ amru omi umm maktoum ó wá wá ó يا محمد muhammad محمد علمني مما علمك الله alamakalla tún kọ́ mi nínú tọ́lọ́wọ́ ọba tún kọ́ ẹ tuntun wo la tún ní tuntun wo ló tún bẹ nínú òfin ọlọ́wọ́ ọba anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó fajúro ipa pé á ah, bí ìgbà tó ṣe pé yẹn fẹ́ pàkúta sí nǹkan tó ṣe wípé ó ń sọ bẹ́ẹ̀ ló ṣe lára anábíwá muhammad sallallahu alayhi wa sallam eléyà máa ṣẹlẹ̀ láàrin a máa ṣẹlẹ̀ sí àwọn tán pépè náà tí wọ́n jẹ́ ọmọlẹ́yà adé muhammad sallallahu alaihi wasallam nígbà míì a ó pé opportunity láti sẹ́ni mẹ́sẹ̀jì ọlọ́run ọba yìí fún àwọn tí wọ́n lówó fún àwọn tí wọ́n lọ́lá ṣùgbọ́n àwọn tá ń bá sọ̀rọ̀ kò lè wúlò fún wọn ó lè wá jẹ́ pé èèyàn tó ṣe pé kò lórúkọ láwùjọ òun lọ́lọ́mọ bá pàtàkì jù lọ ju gbogbo ẹni tó lóun lówó àbóhun ní ipò táwọn ń ṣègbìyànjú pé kó lè po òdodo ìjọ kan arákùnrin kan rí kọjá anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń bí ìlọ́wọ́ arákùnrin kan ipe nítorí kọjá ìkìlò lè sọ ń pa rẹ̀ oyin eléyìí lára àwọn èèyàn tí wọ́n lórúkọ tán níyì láwùjọ ni o tẹ́lẹ̀ ìbá fi lè ṣìpè èèyàn ní àríyànà ìṣàfà àwọn èèyàn ó gbàpẹ́ rẹ̀ bákanáà tó wá kọnu sí ọmọ èèyàn kẹ́kọ̀ọ́ ń fẹ́ fẹ́ ní àríyànà yóò ń ka wọ́n fọmọ fún eléyìí kò pẹ́ sígbà yẹn arákùnrin kan tún rí kọjá anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní kí ló lè sọ ń pè eléyìí tẹ́lẹ̀ yìí bá ṣì pé èèyàn hàn nígbà pẹ̀rẹ̀ eléyìí tẹ́lẹ̀ yìí kọnu sí èèyàn kó ń fẹ́ fẹ́ ìwọ̀n ní fọmọ fún eléyìí anabiwa muhammad sallallahu alaihi wa wọ́n sọ fún arákùnrin yẹn ó ní àádà khairu ni mílíọ̀n ardi mislahada ṣọ́rẹ́lẹ̀ ìtúwọ̀ fojú kéré yìí olóore wájú ọlọ́run ọba ju irú ọ̀gọ̀ọ̀rọ̀ ọrú èèyàn tí wọ́n ń ṣàpẹ́lẹ̀ lọ kí la fẹ́ lómi ilé oní pé ń gba míì àfáà lè mọ̀ wò pé àtàwọn ah, ilé bá fi lè gbẹ̀sìn àìsìn ah, ó lọ síwájú bóun ṣe fíìlì ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ló mẹni tí ó ni yóò gbẹ̀sìn tó ṣe pé ẹ̀sìn nǹkan kan ló ń wá ń bẹ́ so ló jẹ́ pé ẹni tó wá ń ṣe wáàsí tó ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́ ọba kò gbọ́rọ̀ owó pé èèyàn kan jẹ́ olówó èèyàn kan jẹ́ tálíkà ni ní tó bá yẹ kó sọ náà ni ó sọ èèyàn kan jẹ́ olówó torí ẹni ebu omi lu tó ń sọ rárá sọ bó ṣe yẹ kó sọ ni ẹni tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala bá ti ní yóò gbọ́ òdodo yóò gbọ́ òdodo ẹ̀ńtọ́nà bá dẹ̀ ní kò ní gbo òdodo kó sí tó lè ṣe nígbìyànjú kó mú ọ̀rọ̀ ẹ̀sìn kó dá nínú gbogbo ẹ̀ ní tọ́lọ́ ọba subhana wa ta'ala bá ní kò sínú àkọọ́lẹ̀ òun pẹ́ ní tó ń torí ẹ̀ dá omi mu ẹ̀sìn wípé yóò gbà á tọ́lọ́ ọba subhana wa ta'ala bá ní kò ní gbà kò ní gbà náà ni ọlọ́wọ́ sọ fún anábíwá ọlọ́ni falẹ̀ alẹ́kàbá kẹrùn-ún lè para rẹ̀ aláàfáàríhìn lórí àwọn nǹkan tí ń tọwọ́ wọn jáde níbi àtakò ni níbi àìdúró déédé ni níbi àìgbà fọ́lọ́run ọba ni ilẹ̀ mi yóò mìíràn bí hadal hadith asafa nígbà tó ṣe pé kí ni tí wọn bá gba alukur'an yìí gbọ́ asafa ọlọ́run ní titi ìbànújẹ́ ó fẹ́ lè para rẹ̀ ti ìbànújẹ́ so gbogbo ẹni tó bá ń ṣe wáàsí tó ń pe àwọn èèyàn síbi súnà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam tó bá wo tó ń lọ láwùjọ wàláì inú ọmọ bàjẹ́ àfi tí ó bá nífẹ̀ẹ́ àwọn èèyàn lókù yóò rí àwọn èèyàn tó ṣe pé ìgbésí ayé tí wọ́n ń gbé ní ìgbésí ayé tó takò ti alkùránì kẹrin ni ìgbésí ayé tó takò súnà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam bóò la ṣe ń bára wa lò bóò la ṣe ń bára wa jẹ bóò la ṣe ń bára wa mú bóò la ṣe ń ṣe gbéyàwó wa bó la ṣe ń kírun bó la ṣe ń ṣòkú bó la gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́sìn dá sí ẹni tọ́lọ̀ wọn ṣùgbọ́n àwọn tààlà bá ní kọ́rọ̀ ẹ̀sìn yé tó bá wo àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣòkú ìbàmíjó subhanallah ẹ wo báwọn èèyàn ṣe jìnà síbi tó jẹ́ òdodo báwọn ṣe wá jìnà ni wọ́n ó tún mọ ṣorí kunkun lórí ẹ̀ débi pé ẹni tí ò bá tún bá wọn wọ́n bu wọn sọ̀sọ̀kúsọ ń pa rẹ̀ bẹ́ẹ̀ bọ́ síbi tìyàwó náà the same thing náà ni kẹ to se tó ṣe pé yóò ní rọ mi o gbọdọ súnmọ́ ọkùnrin kan àbó gbọdọ gbà kan súnmọ́ àyàfi gbà tọba tó wa tọrọ kan tí ó tẹ́ ní ọmọ rẹ̀ lásìkò tá a wà yìí tó wọ́ sí irú nǹkan báyìí àárín jìnnà ó lè pé òbí ò ní rí nǹkan tó burú ń bí tọ́mọ òun ṣe ìgbà ẹ̀ láà máa mú gèlè láà máa mú borùn láà máa mú eléyìí bí ìgbà tó ṣe pé tọ́mọ ìyẹn ti ẹ̀ ṣe ní àbí táwọn ọ̀n méjì jọ ṣe nǹkan tí ò ti ẹ̀ burú jáì rárá ni sọ ẹni tó ń ka alukur'an kẹrin tó ń ka pé ọlọ́wọ́ bá ní wàhálà tẹ́kọ̀rọ̀bù zina iná òkàna fàáhíṣẹ́tàn wọ́sà àṣẹbìlà ẹ má súnmọ́ zina ó dẹ̀ wò pé táwọn ilé ṣe zina lélẹ́yìn ṣe zina làwọn eléyìí ṣe bẹ́ẹ̀ làwọn òbí wọn ni wọ́n rí sí kẹ̀kẹ́ yìí inú rẹ̀ ó bàjẹ́ yóò kanú àwọn èèyàn pé bóò ní kéèsì irú àwọn èèyàn báyìí fẹ́ jẹun wájú ọlọ́run ọba abẹni tó ṣe wípé ó wo pé èèyàn kan ṣòde lápèjúwe ọtí lóra rẹ́kẹrẹkẹ yìí ó lóun fẹ́ fi satisfy àwọn àlejò òun fẹ́ fi entertain wọn bẹ́ẹ̀ ló ń ka alukọ̀rán kẹrin ọlọ́wọ́ bá ní nẹ́mà alhamdu wa ilmẹ́sir wa al'ansọ́bù al'aslam rísun min amali shaitan fashtani buhu ọlọ́wọ́ ní ọtí tẹ́tẹ́ iṣẹ́ èṣù ni ẹ jìnà sí la'allakum tuflihun nítorí kẹlẹ́bà jìrí wájú ọlọ́wọ́ inú rẹ̀ ó bàjẹ́ lórí torí bákanáà tá a bá wo ààrẹ lómi tó ṣe pé à ṣé eléyìí ti ẹ̀rọ ọrọ̀ tí ń ti ẹni fún àwọn èèyàn tó ń ṣòde àbáwọn tán wá sóde rẹ̀ ẹni yìí alájà yìí ti ẹ̀ àbí aláàjì ọtí títà gangan ni bísínẹ́sì ti tiẹ̀ ní tó ń ta tó ti ń owó nù ẹni tó ń ṣe wá sí tó ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba tó rí èèyàn kan tó ṣe pé ń tó ń ta ń tiẹ̀ lọ títọ́ ọlọ́run ọba ní ká mọ́ ta tó ní ká mọ́ mu inú rẹ̀ ó bàjẹ́ àfi tí ò bá nífẹ̀ẹ́ àwọn èèyàn lókù tó bá nífẹ̀ẹ́ wọn yóò wo pé á ah, èwo leléyìí nítọ́lọ́run ọba ní ká ṣe làwọn èyí ṣe bẹ́ẹ̀ náà tún ní ta bá tún wo ẹlòmíì tẹ́tẹ́ títa òun ní bísínẹ́sì tiẹ̀ ní tó ṣí ṣọ́ọ̀bù lẹ̀ fún káwọn èèyàn máa ta tẹ́tẹ́ ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́nà ọba subhanahu wa ta'ala ṣe léwọ̀ tá a bá tún wo ẹlòmíì bísínẹ́sì rẹ̀ rìbá ló so mọ́ bí o bá ti yẹ owó èlé kò lè rí nkankan ṣe bóun ṣe fíìlì àfi kó yẹ owó èlé ibi tí bísínẹ́sì tiẹ̀ súnmọ́ nìyẹn ìgbà tí yẹn bá tún kabitọ́ wa ta'ala dhalika bi annahum qalu innama al-bay'u mithlu riba ọlọ́ni àwọn tó ṣe pé wọ́n ń jẹ rìbá ọlọ́ni tá bá gbé wọn dìde ìgbédìde wèrè ni ẹni tó ń ṣe wáàsí tó kááyà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan táwọn èèyàn ń ṣe ẹlòmíà nítorí pé òun jọba àlú yóò bá wọn ṣe gbogbo àwọn ọdún tán ṣe ọdún egun ni ọdún ẹyọ ni ọdún à ń bọ kíníkan ni torí pé ó jọba àlú bẹ́ẹ̀ ni èèyàn kà ọ áyà tó ṣe kó sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ à ń ṣe bọ́ eléyìí ń sọ fún wa nípa gbogbo ẹni tó ń ṣe wá sí tó ṣe pó ń ṣe ń torí ìtọ́lọ́run tó bá ń rí táwọn èèyàn ń ṣe inú rẹ̀ ó máa bàjẹ́ eléyìí ni tó ṣe anábọ́wá muhammad sallallahu alaihi wasallam tínú ẹ fi ń bàjẹ́ débi pé kí ni ó fẹ́ lè kó nǹkan àbànújẹ́ ńláńlá bá anábọ́wá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá sọ fún pé fàlà alákàbà khirun nafsak eré anábì ó fẹ́ lè para rẹ̀ aláàfàríhìm lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n náà rí inlam yóò mínú bí haadal hadith ìgbà tí wọ́n bá nígbàgbọ́ níbi alkùrán yìí asafan ní títí ìbànújẹ́ sọléyìn sọ fún wa ìfẹ́ tí anábíwa muhammad sallallahu alaihi sí omi ènìyàn eléyìn sọ fún wa bí wa bó ṣe ká muhammad sallallahu alaihi wasallam bó ṣe ká lára ṣùgbọ́n lọ́wọ́ bá ń sọ fún mọ́ banújẹ́ kọjá àlà títí ẹ onímọ̀ pépò máa sòdodo lọ àwọn tí ó gbó gbà àwọn tí ò ní gbé ò ní gbà bó káájù bẹ́ẹ̀ lọ àwọn kan ní táwọn dúó lé lórí náà náà dúó lé lórí wọn ní yé máa fi ẹ́ ṣe ẹ̀yẹ́ wọn ní yé máa sọ̀sọ́kú sọ́ńpá rẹ̀ wọn ni yé máa bú ẹ kódà wọn ó tún máa bú ọlọ́wọ́n ọba máa bú alkùrán tó ṣe pé ó gbé dání ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní iná ja'alna ma alal ardi zina talla'a linabluwahum ayyuhum ahsanu amala ọlọ́run ní gbogbo tó ń bẹ lórí ilẹ̀ àwọn ọlọ́run ọba la ṣe kó máa jẹ́ bí ẹ̀ṣọ́ linabluwahum ọlọ́ni torí ipa afẹ́ dán wọn wò ni àwa la ń bẹ nínú mọ́ṣáláṣí la ń gba fáànù sórí bàbá kúrò ń bíbà yìí kálukú ó tún gbalé rẹ lọ ẹni tó ní èsì ó mọ ọgbẹ́ èsì bẹ́ẹ̀ la ń gbénu lé inú wa ń dùn à ń jẹ oúnjẹ inú wa ń dùn à ń gun ọkọ̀ inú wa ń dùn à ń rìn bó ṣe wù wá lórí ilẹ̀ atorun ní àtòṣùpá ní àti sánmà ní àti igi ní àtomi ní àti àwọn èso tó ń bẹ lórí ilẹ̀ gbogbo àwọn irúgbìn wọ̀nyí ọlọ́wọ́n bá ló ń ṣe kó mọ jẹ́ ẹ̀ṣọ́ ni ṣùgbọ́n ṣe ẹ̀ṣọ́ tó ṣe pé a ṣe bó ṣe wù wá ní rárá eléyìí ló fà tó jẹ́ pé anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní ayé ta wà yìí nìyí ان الدنيا حلوة خضرة انا صلى الله عليه وسلم اي ان كتدني خضرة بيني بي ربي تتلوجه وإن الله مستخلفكم فيها ọlọ́run ọba òun في fi yí sórí كيف تعملون yìí fayanzor kaifata amalu ọlọ́run ó fi ń lẹ̀ sórí ilẹ̀ ayé ó ń wò yí bó lè fẹ́ ṣe anábi sọ́lá asám tẹ̀síwájú ó ní wọ́tẹ́kù dúnìyà anábi ní ẹ̀yìn èèyàn ẹ̀páyà ayé wọ́tẹ́kù nìsá ẹ̀páyà àwọn obìnrin náà fa inna awwala fitnati bani israel kanat fi nisa anabi sallallahu alaihi wasallam ni àdánwò tó kọ́kọ́ bá ọmọ israeli arobìnrin ló ti bẹ̀rẹ̀ tabawo gbogbo kùrùkẹrẹ tí ń kálukú wá ń ṣe lónìí kìràkìtà tá ń ṣe lónìí aṣẹ́ afẹ́kú ọ̀rọ̀ jọ náà ni ẹni tó ṣe pọ́ fi sí ipò ipò agbára kan àbọ́n fi sí di owó kan tó ń kó tó ń kó kí ló fẹ́ fi ṣe ṣó fẹ́ di owó ni kò jẹ́ ṣùgbọ́n tó fẹ́ ṣe náà ni pé kó kàn máa kó jẹ kó máa kó kó máa kó kó máa kó kó ra àwọn rakúra gbogbo àwọn nǹkan tí ó rà yóò ra mọ́tò oríṣiríṣi yóò kọ́lé oríṣiríṣi yóò kó gbogbo àwọn nǹkan ìjọ anábíwá muhammad sallallahu alaihi ó ní ẹ pé ayé yìí ní hulwatun khadira nǹkan tó dùn ní tó tutù ṣùgbọ́n fa iná láà kùn fi fi ha ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó gbé yín sórí ilẹ̀ yìí ní fayanzur kaifa ta'malun o wo min kan yi o sheshe fatta ku dunya e paya ye je ki aye koko ko ay rojura ye bayi de bi wi pe into e ke se ntolon ba tori e da yin e wa ni se ele ide ni ti opolopo awon eyan ta re aye ina eni to ni aye ina ni ẹni tó ṣe pẹ́ ṣe fún mọ́ kírun ẹlòmí nǹkan wọn bá tún rí ẹkún ń bọ̀ yóò tún sá subhanallah ni ara ẹni kò ń ṣe fáǹfààní ẹni tó ń sọ fún ẹ e. tó o bá kírun o affect ẹni tó ń sọ fún ẹ e. bá ń ṣe zìnà o affect ẹni tó ń sọ fún ẹ e. ara ẹ náà ló ń affect muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ problem ńlá ni láyé ń bí báyìí abárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń para wọn lónìí nítorí owó ni bá a bá rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń para wọn lónìí nítorí obìnrin ni dúkìá atóbìnrin eléyìí nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe wàhálà lé lórí ni anabiwa muhammad sallallahu alaihi wasallam nínú ẹgbàá wa ó ní faman akhadahu ẹni tó bá fi lè mú ọrọ̀ ayé tó mú ní bẹ̀tẹ́bí nafsin pẹ̀lú ọkàn tó dá búrí kẹlá òfin yìí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò fi albarka sí fún yóò fi albarka sí fún ṣùgbọ́n ẹni tó bá fi lè mú ní anabiwa muhammad sallallahu alaihi wa ẹni tó bá fi lè mú ọrọ̀ ayé yìí bí israfi pẹ̀lú pé ó nága fún tó ṣe pé tó ń lé káàkiri náà nìyẹn kó ń ayéjọ anabi asálẹ́m ní lam yóò bá ara kla òfin ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ò ní fún ní kò ní fi albarka sí fún torí náà ń ta gbọ́dọ̀ gbìyànjú òun náà ni wípé tí a bá ń lé ayé ká lé níwọ̀ntúnwọ̀nsì tá bá ń wá ayé ká wá níwọ̀ntúnwọ̀nsì ká má jẹni tó ṣe pé ayé náà ni tí ó kó léyà tí ó jẹun tó pàtàkì jùlọ lẹ́mí rẹ̀ gbogbo ayé tá a bá ń wá tí ò ní jẹ́ ká rẹ̀ sì ṣe kásán ẹ̀ eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì púpọ̀ torí pé gbogbo ń tàn wá láyé yìí náà àá padà fílẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni inna ja'alna ma'alal ardi zinatan laha ọlọ́ni gbogbo tó ń bẹ lórí rẹ̀ àwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a ṣe ní ẹ̀ṣọ́ fún linabluwahum ọlọ́ni torí pa afẹ́ dán wọn o ayyum ahsanu amala ta ní iṣẹ́ rẹ̀ ó dáa jù nù wọn tàlẹ́yìn tí ọlọ́ni gbogbo tó wá ń bẹ lórí ilẹ̀ ayé náà àwọn ọlọ́wọ́ bá a ṣì padà sọ́ di sọ̀rìdàn jórùsà yóò padà dilẹ̀ lásán tó ṣe pé kò ní sí irúgbìn kankan lórí ẹ̀ mọ́ tí ò ní sí gbogbo àwọn nǹkan tá a kójọ lórí ẹ̀ mọ́ ìjọ kan náà ni gbogbo ayé yìí gbogbo ó dópin kò ní sí irúgbìn bẹ́ẹ̀ ni kò ní sílé kò ní sí mọ́tò so n bá níta bá ń lé káàkiri tá mọ̀ pé kíní yóò tán ìgbà kan òun náà ni a padà fi gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ ní ìkàkún fún bóò la ṣe fẹ́ lo ayé wa yìí wọn lọ nẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wasallam ló fi sọ wípé fayanzur keifa ta'amalu mi ọlọ́wọ́n ọba ó fi yín sórí ilẹ̀ ayé yìí láti lè wo kí lè ń kálukú yín ó gbéṣe ṣé yìí ó máa lé lé lé lé kó ṣáà máa kójọ tẹ́ni yóò fi bọ́ síbi tọ́lọ́wọ́n bá sọ pé alhakumu takafu màá pọ̀ ju ẹ lọ lówó màá pọ̀ ju ẹ lọ lọ́mọ màá pọ̀ ju ẹ lọ lọ́lá tí ó fi kó àìrójú ráyè wa hatta zurtun makabir tí wọ́n fi lọ gbé yín sínú sàárè ọlọ́wọ́n ọba ní mo fẹ́ pọ̀ lówó mo fẹ́ pọ̀ lówó ó ti kó àìrójú ráyè bá yín tá fi gbé ń kálukú lọ sínú sàárè ṣé lẹ́yìn ni ta fẹ́ ṣe àbí a fẹ́ mú ayé yìí ká mú gẹ́gẹ́ bí nǹkan tó ṣe wípé a fẹ́ fi achieve tó jẹ́ tájẹ́tì gangan òun náà ni ìsìn lọ́wọ́ ọba lórí ilẹ̀ ìkan lára àwọn afẹ́sìn ó kọmpósì poemu kan ó ní iná líláhì ìbádàn fútọ̀nà ó ní ọlọ́wọ́ ọba ó ní àwọn ẹrú kan tó ṣe pé àwọn ẹrú sí wọ̀nyí fútọ̀nà wọ́n jẹni tó gbọ́nú gbọ́nta tàràkù dúnìyà wà káfùl ó ní jẹ́ àlúhà lújẹ̀tàn wàtàkàrù sọ́lẹ̀ àmàlì fi àsúfùnà ó ní wọ́n mú ayé wọ́n ibi tí wọ́n fi ayé lẹ́yìn jẹ́ àlúhà lújẹ̀tàn wọ́n wá mú ayé ní wọ́n sọ di bí nǹkan ta lè pè ní gbígbí odò àwọn awò pé kí làwọn lè fi sọdọ́ odò yìí gbígbí odò ní àwọn gbọ́dọ̀ wọnú odò yìí ni àwọn padà mú sọ́lẹ̀ àmàlì iṣẹ́ olóore òun ni wọ́n fi ṣe ọkọ̀ ojú omi tó ṣe kí wọ́n fi kọjá so wọ́n ní afáàyí ìgbà tó ní ìnàlélá ìbádàn fútọ̀nà tọ́lọ̀kù dúnìyà wà káfù fítànà náàdọ̀rù fíhà falamma alimu anna aláìsàtì lè hayin wà tọ̀nà wọ́n wu ayé wọ́n wo wọ́n wo wọ́n rí pé kò ń ṣe bí tí ẹni tó ń ṣẹ̀mí ó sọ kó ń fẹ́ mú nílùú ki o mọ̀ wò pé bí tó ṣe pé wọn ó lọ gbére ni na fi wá wò pé n táwọn lè fi kọjá rẹ̀ gbígbé odò ní n táwọn lè fi kọjá rẹ̀ náà ní ṣe olóore so ló fi jẹ́ pé iṣẹ́ olóore lé ń kálukú wá gbọ́dọ̀ ní àkólé kan fún orin tá gbọ́rọ̀ kakún àgbọ̀rọ̀ jẹni tí ó di ayé máyà àgbọ̀rọ̀ jẹni tí ó di ayé máyà kó ṣe pé ayé ayé ayé iná làá máa lé káàkiri anabiwa muhammad sallallahu alaihi wasallam nínú àmọ́ iye ọ̀rọ̀ rẹ̀ òun ló ti sọ fún wa ló ti kìlọ̀ ń pa ayé fúnra ló fi jẹ́ pé òun gan fún rẹ̀ ní tí a sábà máa tọrọ òun náà ni pé aláhùnmá jàálì ìlú ọlọ́wọ́ ọba ṣekúta ali muhammadin in tí àwọn alẹ́ alẹ́ muhammad ó máa jẹ tí muhammad ó máa jẹ ní aláhùnmá jàálì rizkọ ali muhammadin kúta ìlú ọlọ́wọ́ ọba ṣe

orílẹ̀ tó ń gbé onímọ́tò tó ń gùn èyí náà tó èyí tó kù ká máa lé káàkiri lé lé fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí lágbájá a kọ́mpìtì pẹ̀lú ra wa ń pa bó rọ̀rọ̀ àlùkìyàmù owó ṣe rí èmi náà fẹ́ dàbí lágbájá èmi ìsúnmọ́ lọ́wọ́ bá a kọ́mpìtì ń pa yẹn ṣùgbọ́n èmi fẹ́ dàbí dangote mo fẹ́ dàbí abiola níbi owó olè ń lé eléyìí dẹ̀ ló fa tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fi gbé wọn sí ipò àmánà tó ṣe pé wọ́n ó mọ kó owó ìwọ̀n ó mọ kó wọn mọ kó náà ni anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí alimá muslim ṣe gbà wá ó ní kọ́ aflahaman aslama ó ní gbogbo ẹni tó bá gba ìsìláàmù tó ṣe pé lẹ́yìn ìgbà tó gba ìsìláàmù ní irú èèyàn bẹ́ẹ̀ wọ̀rúzikọ̀ kafáfà ọlọ́run fún ní nǹkan tó tó ní wọ̀kọ̀ náà àwòbí ìtọ́lọ̀bọ́ wá fún yẹn ọlọ́wọ́n bá tún jẹ́ kó ní ayò ọkàn pẹ̀lú ẹ̀ ó ń rí jíjẹ múmú bẹ́ẹ̀ ló ń rí ó ń rí wọ̀ ó ń rí gbé ẹni tó gba ìsìláàmù tó ṣe pé ọ̀rọ̀ ẹ̀ rí báyìí ìròyìn ẹ̀bẹ́ jẹ́rìí subhana wa ta'ala tọ́lọ́n bá fún ní ayò ọkàn ni tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí kálukú náà ń lé owó káàkiri à a sì tún wá tó tún pọ̀ tó tún pọ̀ tó tún pọ̀ sí tá a bá wá kó jọ tá kó kalẹ̀ tán a máa lọ ṣàkáǹtì rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́yìn tó bá fi lè rí owó ìtorí kójọ tó ṣe igbó ọ̀nà aláàlú rẹ̀ ti kójọ tó dẹ̀ ṣì tó yú ẹ̀tọ́ tó yẹ kó yọ ń bẹ́ẹ̀ irú èyàn bẹ́ẹ̀ lẹni tó ṣe kú mórí bọ́n wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tó ṣe wípé òun kójọ ń tiẹ̀ lọ́nà kò bìkítà ibi tóun ti rí kójọ kó ń ṣáà ti mọ kójọ kó mọ kójọ náà ni kò ṣe tó yẹ kó ṣe pẹ̀lú owó kò wá lọ́nà tó yẹ kó fi wá kò tún ṣe tó yẹ kó ṣe pẹ̀lú owó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní àpèjú eru èèyàn bẹ́ẹ̀ kàlẹ́dì yà kúlù àlàyé ṣùgbà ó rà gẹ́gẹ́ bí ẹni tó ń jẹun tí ò yóni bí ẹni so gbogbo àwọn kẹta aláǹkójọ táǹkójọ ìjọkànjọkàn láàdá gbogbo ẹlẹ́ tó ṣe pé àwọn èèyàn tí wọ́n mọ bóò la ṣe ṣe wàhálà rẹ̀ ni wọ́n padà wá jókòó tì bẹ́ẹ̀ lẹ́ni kọ̀ọ̀kan owó ṣàkáǹtì rẹ̀ ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n jẹ́ onílàáká ìláyé in tí ó jẹ tájẹ́ tí wọ́n òun náà ni kí ọlọ́wọ́n bá ti fún àwọn ní kàfà in tó ṣe pé yóò jẹ kí àwọn káwọn gba ìtẹ́lọ́rùn à ń jẹ àmú à ń ríbi sùn níbi tó tẹ́wa lọ́rùn bẹ́ẹ̀ là ń rí nǹkan gùn ní nǹkan tó ṣe kó lọ́rùn gbogbo yòókù tọ́lọ̀mbá ní kó wá sí ó sí tí ó bá rẹ̀ wá sí gbogbo tó bá gbà láàfún eléyìí ni tí ó àwọn èèyàn lónìí nílùú wá ń bí tí àwọn èèyàn lé jẹ oríbi tó sùn tó ṣe oríbi tó ṣe wípé orí tó gùn tó wá comfortable pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àáṣà àkójọ àkójọ àkójọ yìí náà ni òun ni tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní iná jẹ́ annama al'ardi zina tallaha in tó ń bẹ lórí ilẹ̀ yìí ọlọ́bá yà wà láṣẹ lẹ́ṣọ́ linabluwahum ayyum ahsanu amala ọlọ́nlá ṣe lẹ́ṣọ́ fún wọn ká máa lòó afẹ́wutalẹ́ni tó ṣe wípé iṣẹ́ rẹ̀ ó dájú nú wọn wọ iná lajá ìlú na ma àlẹ́yà sọ̀rọ̀dàn jórùsà ọlọ́ni tó wá ń bẹ lórí ilẹ̀ yìí tá a ṣe lẹ́ṣọ́ yìí ọlọ́ni a ṣì padà sọ di nǹkan tó ṣe pé yóò jẹ ilẹ̀ lásán tí ò ní sí nǹkan bẹ̀ mọ́ so kí n kálukú ká seize opportunity yìí láti lè fi sin lọ́hùn ká múnú tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala fún wa ní àlàáfíà ní ní ọ̀rọ̀ ní láti lè fi ṣe subhana wa ta'ala ṣùgbọ́n ká máa wò páṣà máa lè náà ni àá lè náà ni mi ní ojú ń ráyè à ìjọ kan fi bísínẹ́sì yẹn lẹ̀ àbí kí fi wálẹ̀ ló jẹ́ pé lónìí ni wọ́n sọ pé bí á ọdún mẹ́wàá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní lọ́wọ́ dáadáa bọ̀ ni kò ní mọ́ ni míì gbogbo tó ń wọ́n ló ní the richest man níbì kan ìgbà tó bá yá àápọ̀ kó jẹ́ pé ọlọ́run ọba ó ti fi gbogbo tó kójọ ọlẹ̀ náà nìyẹn anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní law annali ibn adam wadiyan min zahabin anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní tọ́mọ anábì adama tó bá fi lè ní valley kan tó ṣe pé valley yìí ni ó kún fún góòdù ó ní kò bá tún wù ú pé kí ni kó ṣe pé kó n tún ní valley méjì ó ní lọ annalibni adam wa diẹ ní min zahabin tọ́mọ ànábì adama bá ní valley méjì tó kún fún góòdù ní labtaga ilé yìí máa sàlìsà yóò túnmọ̀ wẹ́lẹ̀ kẹtàkùn ó ní wà láyẹ́mlá fáwù ilẹ̀ tùrọ́ọ̀bù kò sí tí ó wà kún ẹnu ọmọ ànábì adama fi yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ nìkan ni ó to so àwọn èèyàn ó máa lé owó ó máa lé ọrọ̀ káàkiri náà ni àfẹ́ntọ́lọ́ba subhanahu wa ta'ala bá ṣàánú lókù abẹ́lọ́wọ́ba subhanahu wa ta'ala kó rọ kan wá fún ẹ̀sìn rẹ̀ kó mọ́ torí kó mọ́ jẹ́ kí ayé wa táàfin ní ráyè sin torí pé gbogbo ayé yìí náà yóò padà wá sópin bó pẹ́ yóò padà wá sópin gbogbo àwọn tó ń bẹ gbogbo àwọn àwọn gbogbo àwọn gbé sórí gbogbo ẹ̀ náà ni ó padà dilẹ̀ lásán gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe sọ fún wa nínú àyà yìí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kú fi ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wọn lè sórí òdúdó wasallallahu ala nabiyyina muhammadin wa alisabi